This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human bite by bite. Dawa Nigeria. Corruption. Ara ń tí fàwa Aisha tó kó sínú ni sẹ́ẹ̀rí fàwárìṣà yẹn gan ó ti kó gbogbo nǹkan tí ò dáa sínú ká pààyàn ó kó sínú ká ṣẹbọ ó kó sínú ká jalè ó kó sínú kọkùnrin ọmọ ìṣẹ̀nu bí irun obìnrin ó kó sínú kọkùnrin ọmọ ìlùtí ó kó sínú kọkùnrin ọmọ ìbóra ó kó sínú kóbìnrin ó bóra ó kó sínú káfíńrún kọrùn ó kó sínú. ká máa ṣe kánífà gbogbo ẹ̀yin ọ̀dọ́ oníkánífà oníbàjẹ́ nìyí ẹ̀ ń balẹ̀ ọlọ́run ọba jẹ́ bá dà lẹ́yìn ìgbà tọ́lọ̀ wọn bá ti tó lẹ̀ ṣe. Ṣèbí nù bàjẹ́ tẹ̀ ń ṣe ni pé tẹ́ ẹ bá ń ṣe kánífà ẹ̀ ń rẹ́pù àwọn ọmọ ọlọ́mọ. Ṣèbáwọn local government kan lọ́yọ̀ọ́ ṣèèkì yìí wọ́n ti bá ń kánífà. Wọ́n ṣe kánífà kan lọ́nà bọ́ǹfọ̀tò níbẹ̀ yẹn tẹ́ ẹ bá rí tí wọ́n bàjẹ́. Wọ́n fọ́gò sílẹ̀ lọ. Wọ́n sáwọn èèyàn ládàá lọ. Àlùmọ̀yìm gbogbo ń tọ́ bá ti túmọ̀ sí bàjẹ́. tí wọn náà rí bí ọ̀dà ọlọ́run ní àjìnà sí. wọ́n náà sákọ̀rọ̀ tó lè fà wá níta máa bọ̀ mi ní àwọn ọ̀rọ̀ àbàjẹ́ kan bẹ tọ́jọ́ sí pé hàn síta ìwọ tó o ṣe nìkan lọ́mọ ìwọ tó ń dọ́gbọ́n ọmọ ọlọ́mọ gbọ́n ọmọ ìwọ tó ń tọmọ ọlọ́mọ jẹ́ tọ́mọ kọ́ ọmọ lè sùn kọ́ ọmọ wo